الحمد لله الذي أعزنا وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته Fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wà olùsùkẹwà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kọmọ bá nábi náà tàwọn ará nìra tàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ ọba kó sanú àwa náà pẹ̀lú àwọn tàwọn alfáà tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé sanú kíra tí a fi ìdánilẹ́kọ̀ọ́ ní àárín magrib sí iṣẹ́ lọ́jọ́ òní nínú ni riyadu salihin min kalami sayyid al-mursalin ọgbà àwọn ẹni rí inú ọ̀rọ̀ aṣíwájú àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ba tí a fáwa al-imam al-faqih رحمه الله ألون قباك باب وليك جلال برني عليك لوگ ولوبا آه. وان اونان دبن وان باب وليك وكلال عن كدو حديث 17 السابع عشرة عن أبي سعيد, عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن أبي إدريس خولان عن أبي ذر الغفاري جند بن جناد رضي الله عنه قال الله سيدنا أبي ذر الغفاري ولن قال نسي عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربي بارك وتعالى أرواجي شلون سلمتونا قولة دولون وبارك بطلع جلوة بطلع أي حديث القدس بإذن الله قال قال الله تجلوة يا عبادي أم يرومي إني ظلمت إني حرمت الظلم على نفسي فجعلته بينكم محرما محرما فلا تظالموا يرومي إني حرمت الظلم على نفسي فالمسلي أبو سلي وفرامي جعلتكم بينكم محرما مواسل محرما مواسلي ولا عنينا فلا تظالموا اما سيابوسي يا عبادي كلكم ضال إلا ما عديته فاستهدوني أهديكم ẹ̀rọ mi gbogbo ilẹ̀ wà lóríṣìnà àfẹ́ndọ́fí mana ẹwọ́n lọ́dọ̀ mi máa fún yí mana ní ọ̀fẹ́ mọ́nà tààrà lọ́ọ̀bá يا عبادي يرومي كل جاء كلكم جائع إلا ما أطعمته فاستعموني أطعمكم يا رومي بقبيني بين قافتكم جاء يقول جاء ربي ما أفينون جاء يا عبادي يا رومي كلكم عار إلا ما كسوته تكسوني أكسوكم بقبيني وعنيوه أفينون ما بدأ سبلوكم ẹwà láti bò lọ́dọ̀ mi máa dáṣọ bò yí ọlọ́dọ̀ bò wà láti ráyà tàbí kí àmà ya ibadi ẹ̀yẹ rúmi innakum tuqti'una bil-layli wan-nahar wa ana aghfiru dhunuba jami'an fastaghfiruni aghfir lakum ẹ̀yẹ rúmi ẹ máa sàtìsẹ́ lóru àti lọ́sàn-án èmi dì ní mọ́mọ́ fi gbogbo rẹ̀ tẹ́díyàn lọ́tọ̀rọ̀ àforíjì lọ́rọ̀ mi máa foríjì ya ibadi ẹ̀yin ẹrú mi o innakum lan tubligu durran fadkuruni ẹ̀lì tàbúrú ẹ̀lì kó nira wá sí nira o ipé nira ẹwà fi kìmí ọlọ́ọ̀bá ẹ̀lì kó nira kìmí ọlọ́ọ̀bá lan tubligu naf'i tanfa'uni ẹ̀lì bá sórí o تباري أن يخطوين وآخركم أسدر بيين وإنسكم أتيومان أيهانوين وجنكم أتجنوني كانوا على عطى قلب رجل واحد منكم فيعرفوا إكاسكم قال رجل يعني محمد صلى الله عليه وسلم ما دار ذلك في ملك شيئا ليملكوا لامي ككان جبني يا عبادي يا روميو لو أن أولكم جاءت بين تبدل فقني وآخركم أتني بيني وجنك وترجمني وإنسك وتبيني وجنك وترجمني كانوا على أفجر رجل قلبي ورجل واحد منكم تقول بيان كاكين كده شيطان أفجر ما نقدر ذلك من ملقي شيعي بك كل جبين يلوبا يا عبادي يا روميو لو أن أولكم عليه السلام يقولوا إيه وآخركم وتليك بيني وإنسكم أمين ينوي وجنك جنوي قاموا في صعيد واحد كابون بانبا كان كابون بانباين فسألوني اما برجب الفجر ما فأوتيكم ما ما فين كل واحد مسألته ما فوق القنين كبيري ní nǹkan bèèrè ma náà ti láàrín kàbí ma indi kò dín gàgà kúrò lọ́wọ́ ti ní ọlọ́wọ́ bá ilá kàmá yẹn kó so almọ́mẹ́yàtó ìgbà ó dé kílọ̀ gbáhàrà àti pé abẹ́rẹ́ bá lè dín gàgà kúrò lọ́wọ́ ní òkú báyìí يا عبادي أيلوم إنما هي أعمالكم أتكو ييو àwọn síkẹ̀ ìṣẹ́niṣẹ́ kò sí alákùnkùn tí ó dè yìí ثم أوفيكم إياها حدث لتها ومجد خيرا أجبار يريب لتها فليحمد الله قيا دكلا ولو بعض وجد خيرا ذلك أجبار يريب ولا يملن إلا نفسه وبلم يرميه قولي على ذلك وبلمه ولو بعض قولي نكجوال قولي ولو بعض رواه مسلم إمام مسلم بحديث و رويناه عن إمام أحمد بن عمرو رحمه الله بني إمام أحمد هناك بوارون معك أليس لأهل الشام حديث أشرف من هذا حديث كسي حديث كتب تفل من تعجاء تلو رجو هنا حديث وانا الشام جو حديثي له حديث القدسي أو رئيسي الله بان صفوين بك ẹwà wọ̀rọ̀ àwọn oníṣúfí ọ̀hún bídá tí wọ́n sọ ní tí a fi máa ń pè ní dalailul khairat ọlọ́run sọ ní àdísì yìí pé gbogbo ibáta ní àkọ́kọ́ ní àtẹ́lẹ̀ gẹ̀yẹ nínú ìgbádó láyé kanáà tí a bá ń tọrọ gbogbo bá ti bèèrè náà fún ma kò dẹ̀ dín kankan kò nínú ọlọ́ ìmì ọlọ́wọ́ ba àyàfi tí wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀ nínú òkun tó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí kò kankan nínú òkun ó dín kankan kò nínú ọlọ́ ìmì ọlọ́wọ́ tí ọlọ́wọ́ ba yẹn ó lè tẹ́ láíláí àwọn oníwọ̀n ń sinmi tàlá ìlọ̀kà yẹn ọlọ́wọ́ bá o bá a ti àtàlátò fádébì sílẹ̀ tàlátò ló fi tẹ́ wọ́n ní tàlẹ́ mi nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ sọ́kùnrin ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ mi ò lè tán àìkẹ́ mi ò lè tán ánú mi ò lè tán ẹ wá ní kí àwọn àjọyọ̀ ọ̀dùn tán bí mi tó lè tán nù ìjọba ẹni tí wàá gbọ́dọ̀ pé ah wọ́n mọ̀ ní fẹ́ àlejò gan ọ̀la ẹ̀wọ̀n tẹ ọ̀dọ̀ ẹ̀ fún wa àlejò Muhammad sọ́kàn ló ní ọlọ́run ọ̀bùn tó fóun ìjọba pé àlejò adé kò lè tán kó lè tán kó lọ gbọ́dọ̀ ní ìkúrọ́ ni àjọ ẹ̀kọ́ ni ó ní amẹ́ńtì wáyé mi ah bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ìráàdì wọ́n sì lọ́ọ́ lọ́jọ́ tó wá ronú mọ̀ pé àgbẹ̀gì kan máa ń sọ́bẹ̀ ó di wà lọ́pàá tó ibùdó kẹ́yìn rahimahullah ó ní lillahi hakun wa li abdi hakun ọlọ́run ní ẹ̀tọ́ tó kọ́ àwọn ẹ̀tọ́ tó tiẹ̀ ẹ̀rú ọlọ́run ọba àdúgbò náà lẹ́tọ̀ fọlá tẹ́jà àkẹ́yìn ní aka ẹgbẹ́ ti àwọn ẹ̀tọ́ méjì lẹ́tọ̀ kan bí o bá inú ọ̀rọ̀ làákàtà jiná wọ́n kì í jẹ́ ìjọba àtibọ́mọ́ wọ́n kí ni wọ́n láàlà olùdá fọ̀rọ̀ yìí wọ́n rọ̀bà díẹ̀ ní báàbù 11 ààbọ̀ sí báàbù kejì lábàáyì báàbù àlà báàbù àlà asó àlà ìzìyàd báàbù kíyàn múra sí kẹrẹ àlékún kẹrẹ pàápàá jùlọ tó wá di pé àgbàdé wọ́n ti wọ 50 years wọ́n 60 years àgbàdé nù ti ń da free lọ́nà wọ́n bá ti wá wọ́n 60 wọ́n bá mú àlọ́ 70 àà ìyá mọ̀ta torí bẹ́ẹ̀ lọ́kọ̀ ọgbọ̀n ti máa wó òjò láti 50 wá sí 63 ní sábà máa rọrùn àmì láti 60 lọ 70 ẹ̀ ń gùn kèyìn ọ̀pọ̀ ma wó mẹ́gan ó di kíyàn ma ní kúṣẹ́ lọ́pọ̀ Allahu ta'ala ọlọ́wọ́ bá tó pé awalam nu'ammirakum ma yadhakkaru fi ma yadhakkaru fi awalam yu'ammirakum ma yadhakkaru fi man tadhakkara wa ja'akum nadhir lọ́wọ́ ni àá àwọn akọ́lá fún ẹgbẹ̀rún jẹ́ pé ẹkẹ́ máa sì rántí kẹ́ máa rẹ̀ sẹ́wọ̀n tó sọ mẹ́ àmá ẹnjọ́ wá ní ìrìnàṣì rántí ah jẹ́ ọtún tó méjì àti báyìí báyìí àwọn ìjọba ìgbà mí báyìí wọ́n ti lọ ọmọ ìrà sáré tójú wa ní kẹbáyìí ṣe tójú wa ní kẹbáyìí ṣe ìdá akọmọnù nàzẹ́rẹ̀ lẹ́yìn ní àwọn oníwàjú wa báyìí ń kìlọ̀kìlọ̀ wá awalam nu'ammirukum nu'ammirukum ja dika yasmin nu'ammirukum 60 sana ay kalmu 60 isma mudwala kan ko 60 bal 60 yes ko mo mujabra jani wa yadu aziz alladhi yadhkuru insha Allah ta'ala bi moro ijaba 60 yes na na ri ma na wa 80 ọ̀gán ara o bts pọ̀jù ti wọ 18 years yáàni tó bá ti ní rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó ní ọjẹ́ rẹ̀ lẹ̀ múra sí jẹ́ rí ọ̀kíra 40 sẹ́nà ọ̀kan ní 40 years ni ọ̀kára o hassan wọ̀lkálbì ومسروق أو كما هي ونقل عن ابن عباس عائد عن قالوا قالوا أن أهل المدينة كانوا إذا بلغ عهدهم 40 سنة تفرغ للإبادة الله أكبر دي لا ما وراء مدينة كان كانوا ما wa 40 years by ina mo lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti máa ti dáadáa ni wọ́n ra madina 40 years ọlọ́pàá àsìkò wọn máa lò láti máa ṣe ìbáàdà ní ọlọ́pàá àsìkò náà ọlọ́ba ṣe àkàrí ní ọlọ́ba ìránú ọlọ́ba ó di eyín kíra owó bòlóògó òun náà ni àdàtí ẹ̀sí tí gbogbo gbàlágà kọ́lọ́tà ara wọ̀já akúmùnàbí bẹ́ẹ̀ ni olùkìlọ́ wá báyìí kálá ibn abbas ọjùmùhóòr owó ìkìlọ̀ tó wá bá iná ni ewu inú tó dúdú ẹ̀dá ìbí fún olùkìlọ̀ ti dé nìyàn kára ikrama bin wa ibnu uyayna غيرهما والله أعلم قال او ابن اكرمه اكرمه صحيح يقولي وابن عيينة ابن عيينة وغيره ما تعلمين ودي دي مقاط كسين تبون والله أعلم ọlọ́wọ́ ọba ló ní mẹ́jù lọ is 112 أما حديث الأول حديث لا أقول بابه عن أبي هريرة رضي الله عنه وسيدنا أبي هريرة سبحانه عن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أعذر الله لأمتي إلى برء آخر بدلوا حتى تبلغ من سنة ọlọ́wọ́ bá fún ẹrú mi ní excuse ẹrú ẹ̀ ní excuse tó ti bí ìgbẹ̀yìn bí káyé rẹ̀ àtà bẹ́lẹ́gà tó ti bí kéèkéè tí na sánà wọ́n wọ́n ti six years ó ti ń dé gbẹ̀yìn bí rẹ̀ nù wọ́n á wọ́n àti palẹ̀ mánu ọlọ́wọ́ bá dáadáa ọlọ́wọ́ bá kó ọlọ́wọ́ bá lámì ọ̀zọ̀rọ̀ lọ́wọ́ bá sọ́wọ́ dára kò fi obìnrin kan lẹ̀ sí ìṣẹ́lẹ̀ lọ́wọ́ ìgbà ìráyè tó fi wà sùkò yẹ tó fọ́ máa sí náà bá ìfẹ́ àzẹ́r rọ́jùlọ ìgbà bára gàlgáyà ti mìíràn ọ̀zẹ̀ lọ́wọ́ ni pé wọ́n fún ní òpin excuse ìgbàláyè jẹ́ mọ̀ sí lánàá náà lọ́wọ́ sí sí ẹ̀sì wọ́n ti fún olópin excuse tó tó wá sí dáadáa nígbà náà rẹ̀ ọlọ́ọ̀bà jáde dáadáa sí ọlọ́ọ̀bà sínú ọlọ́ọ̀bà alá Qur'an al-Karim ولا لا إلا الله حديث 113 عن ابن عباس رضي الله عنهما قال عبد الله بن عباس بن عبد المحمد قال وكان عمر رضي الله يدخلني مع أشياء مع أشياء في البدر ابن عمر بن الخطاب هو الأمير المؤمنين إمام عبد الله بن عباس بن عنه وعبد الله تدخل بدر abdullahi bin abbas ma yé kéré ni ṣé nomoro wa amujoko láàrin àwọn àgbàlagbà tó ń dogun báyìí àkàrà bá dùn wọ́jẹ́ dá sí nẹ́fù àwọn kan pàtó ọlọ́run pé ilé ọmọ ọmọ wa ló máa jókòó pẹ̀lú wa kàrí máa yẹ́ dùkúlù ààrẹ máàna wọ́lá na àbúná mítlò ìkéde àmìrì mọ̀ mímú ọmọ yìí kú ọmọ ọmọ wa فقال عمر عمر بقي إنه من حيث علمت أينما كما يكرين عمان باب المقود الجاك إنه من حيث علم إنه من حيث علمت أينما كوري فعاني ذات يوم وأكد يخر فدخلني معهم فأنا يجوك وعجوك سوا فلما رأيت أنه فما رأيت أنه أنه, أنه دعاني يومئذ ليريهم إنه يقول عما يكون جاء يقول لا تتميها واني أجد المتجاء تتميها واني قال ما تقولون في قول الله قال كلا ينبول بما تبدأ فيك إذا جاء نسل الله والفتح وما جاء نسل الله بعد يأتي سيقوم قال بعدهم àwọn kan báyìí pé umirna nahmadullah nastaghfiru idha nasarana fata alaina ọlọ́run kọ́ láti ká máa dúpẹ́ lọ́wọ́ náà bá ká ní máa sẹ́yọ́ ká máa sẹ́yọ́ fún ọ̀bá ká máa sẹ́yọ́ fún ọ̀bá ká náà ọba ọmọ tọrọ àforíjì tó náà bá ti bá fún wa ní ṣẹ́gun tí ẹ̀ sí fún wa sọ́kúta bá lọ́wọ́ kan tẹ́kẹ́ àwọn sọ̀rọ̀ ju wọ́n mọ̀ kúmùrù ní ìgbẹ̀tẹ̀ ni ṣe àwọn sọ̀rọ̀ kẹ́ فقال لي يوم الغيب كذلك تقول يا عبد العب يا ابن عباس ابن عباس كذي وانا صنان قلت لا من وراء مني قال الناس فما تقول قال كلا كلا بلا صديه قلت اني هو عجل الرسول الله صلى الله عليه وسلم أعلمه الله أعلمه له عليني شيء أتكلم أولئك اسمته ọlọ́run fi hàn ẹgbẹ́ àti tó túnmọ́ bíi àti ó kò sí ti fi hàn wọ́n fi sọ súra ìkàlẹ̀ kàlà ìdájá anasúrúlá wọlé fàtẹ̀ nígbà tí a rẹ̀ fẹ́lọ́ bí àti ìṣẹ́gun dáríká alámàtó ajẹ́lì àmàlẹ́mọ́tò ajẹ́lì ọmọ náà ni alámà àti kó láyé rẹ̀ nìyẹn o ọ̀sẹ̀ bíi bí hamdi rabbi máa ti واستغفره كما تفرج إنه كان توابا توابا أدبت ما فرجني قال عمر عمر طيب ما علم منها إلا ما تقول ابنة ما تقول القصوية رواه بخاري إمام بخاري رب الله سواه دي مو غبي هواني لو فا سوا فوني علوم القرآن بيواكي سورة تسقى لك القرآن ودي يعني سورة ايه إذا جاء نصر الله والفتح فبرا في سورة ولسوء بعد بين القرآن سورة يعني آية من سورة لين من آية أما سورة في سورة من سورة لين إذا جاء عدي الله تعالى أعلم نعم الثالث 114 عن عائشة رضي الله عنه عنها كانت ما صلى النبي صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا داء نصر الله والفتح الشراه كيرو كما كما صلى صلى الله عليه وسلم كما صلى الله عليه وسلم إذا صلى صلى الله عليه إلا يقول فيها سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي لا تدمي تاني وسبح بحمد ربك وتكفره فدعا كانوا لي ركوري نسوا لي ما تركني سبحانك ربنا وبحمدك كما نفوه الله باوات يقول اسمه اللهم اكفر لي اللهم فرجي أسفلني أودي اللهم فرجي ìlóòtọ́ ni àníbìrì ẹ máa ti ọ̀pọ̀ tẹ̀sílé ní orókú ẹ máa ti ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní ìṣojú àkókò tó bẹ́ mọ́sàdúrà àwọn ọmọ ẹgbẹ́ mọ́sàdúrà ní òkú ara ọ̀ ilé ilé àdúrà ní àdébìsí máa ti lérò ó di yẹwà lẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀mọ ẹ̀mọ wí ó di yẹwà are very very important yóò tó ẹ̀mí ni ẹ máa sọ̀rọ̀ pọ̀ tẹ̀sídì ní rògbò ẹ máa sọ̀rọ̀ pọ̀ àdúrà ní rògbò sojooji ọ̀sọ̀rọ̀ pọ̀ mẹ́ta àdúrà ní rògbò torí subhanahu wa ta'ala alama ikfirli ilé iná في رواية المسويهين أنا أنا بروز بوهارة المسلم كان الرسول صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم يكفر أدري النوع الجواب وهذا مسلم كما ما يكثر ما ولك ولقه أن يقول في ركوعه ركوعه وسجوده يعني سجوده سبحانك اللهم ربنا وبحمدك Allahumma ighfir li ó di yé wa so which means alìsàdúrà ní òkú ni ó di yé wa ọlọ́mọdá wa náà تعول القرآن إن موتي القرآن سيجن ما نتعول القرآن أن يعمل بما أمر به إن مواسك قرآن قلاتة القرآن في القرآن في قوله فسبح بحمد ربك واستغفره سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفرني في الرياض المسلم كان رسول الله يكثر ان يقول قبل ان يموت الله اكبر ان ابو امين كان مسلم بما ويلقلق كدوكو سبحانك الله وبحمدك استغفرك واتوب اليك من يفعل الله ọdọ́ ìṣẹ́ fún ẹ mú tọrọ fún ìjọba kò jẹ́ sí pẹ̀sọ́rọ̀ rẹ̀ da aisha kó tí ya rasulallá ma zai gbé wọn sí ọlọ́ọ̀bá ma a zai kí da yóò wí kalmatin da ke araka a dasta ha ta kula ha pé mo rí àwọn gbóhùn tó pé òun ti máa wí tutututu òun sì ń wí dájú mẹ́ta yìí kàràjú ìdàtìlé aláàmàtúrò ti ummati ìdára aituwa kóòtùwa قف مي علامة كان هنا لأمان ما سريباي هما وي نقرب إذا جاء نصر الله والفتح إلى آخر السورة يعني إذا جاء نصر الله والفتح يطلع السورة في رواية الله وكان رسول الله يكثر في قولي سبحانك سبحانك الله الله سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله بمن فلوبا وبحمده أتوب فلوبا أستغفر الله متوفي وأتوب إليه متوفي فلوبا قلت يا رسول الله قلت له أراك تكثر من قول سبحان الله وبحمده أستغفر أستغفر الله وأتوب إليه يقول سبحان الله بمن فلوبا وبحمده أتوب فلوبا أستغفر الله متوفي وأتوب إليه قال أخبرني ربي أني سأرى علامة في أمتي فإذا رأيتها أكثرت من القول سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه فقد رأيته إذا جاء نصر الله والفتح وأنا عبد السلام بيني أنا أبا من روين في واري علامة كانوا على أمامي واري وكما سيقول سبحان الله من قلوبها وبحمده أتقفل قلوبهم أستغفر الله من متفضيله وأتوب إليه رأيت متعلم أنا إذا جاء نصر الله والفتح كانت الله لا تتبون قال إن الله والفتح مكة مكة رأيت الناس يدخلون في دين الله أفواجا يسرون يسوى وليس لهم لجو لجو سبح بحمد ربك واستغفره إنه كان صوابا ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọ́ tọrọ àforíjì ọlọ́ọ̀bá kọ́ tàkùnmá àtẹ́kùtà ọlọ́ọ̀bá kọ́ tàforíjì ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó máa foríjì ní <clears throat> number 115 الرابع انه باب عن انس رضي الله عنه قال ان الله جل وعلا تاب الوحي على رسول الله صلى الله عليه وسلم قبل وفاته حتى توفى اكثر ما كان وحيا متفق عليه قال سيدنا انس رضي الله عنهم عنه قال الله بابر في سواي كان كبير على فرد السلام ina bo ku jeje yoku oloko ti itopo nu wai ti tẹ̀lé ra wọn imam bukhari àti muslim bu ji wa babu wa wọn ti ti ko babu yi an jabir radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه ولو ما بي اكو من ندبو كل لورني دون ياكو لا اله الا الله رواه مسلم ما مسلم بدي سوا ين كان كتاب يجو باي لورني كتاب دي لو كان سوا لو السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الله تعالى náà ọlọ́wọ́ sọ alẹ́sàrẹ́ àwọn abẹ́rẹ́ tẹ́bẹ̀rẹ́ ó ní àmì púpọ̀ aláàkọ́ náà ni subhanallah alhamdulillah allahu akbar tá máa ṣe lẹ́yìn gbogbo nǹkan tó parí sí ìbéèrè السماوات لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الغد سبحان الله قد تري الحمد لله قد تري الله أكبر تتفوق ديوان أشكاك الله يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله أه. سبحان الله والحمد لله والله أكبر سبحان الله والحمد لله أطلق سبحان الله والحمد لله الله أكبر طبعا سبحان الله أبات لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أي قرية كنت أنا تعبت في سبيل يودي ثم عليك تقول سبحان الله تذكري الحمد لله تذكري الله وقد تذكري يقول سبحان الله والحمد لله والله أكبر يقول هيك باين تذكري تعبت في سبيل لي bẹ́ẹ̀ni èmi kún mo ní àgbọ̀rọ̀ yẹn náà fílà lẹ́yìn àṣùgbà àti lẹ́yìn asẹ̀ àdébìlórí bẹ́ẹ̀ ìgbàlẹ̀ mi náà wá fi àyàfi àyàfi ìgẹ́tì mọ́sí ti ẹ̀wé àwọn náfíìlà méjì kan bẹ̀rẹ̀ pé lẹ́yìn àsùnká ni o lẹ́yìn asùn ni o èyẹ́ lè ṣe o náà ni tẹ́yẹ̀tì mọ́sí mọ́síláàtì ìkí ọlọ́ọ̀bá mọ́síláàtì kìí pé àti mọ́síláàtì ìkí ọlọ́ọ̀bá tó di mọ́síláàtì ni ó ti yé wa tẹ́yẹ̀tì mọ́sí ó ti asùn rọ́bù ni ó ti yé wa náfíìlà kan ni ó ti tẹ́yẹ̀tì mọ́sí náà fi àti àmà ẹ̀yàn tàbí àwọn aláṣẹ́ká tó jùkù kí wá sí máa sí àdé gbogbo máa sí àwàkú máa sí àwàlá akọ wá sí gbogbo máa sí ọ̀yẹ́ kájúkù kẹnyẹ mẹ́fìlà méjì lẹ́yìn àṣùgbà mi lẹ́yìn àṣùgbà wà wọlé máa sí ẹ̀ka kìtì ìṣẹ̀mẹ̀jì lórí wa lẹ́yìn náà àti ní sùkúrù àwọn kìtì súnà tó tẹ̀wà ọlọ́run bá ń bẹ̀ má sí àdílé wẹ̀ nìkọ̀kan wa pẹ̀lú tẹ̀wà fòyìn

wọ́n ti wá sí èdè first day akọ́mọ́ sí káàkiri àti ẹ̀ òun náà ni tawaf ẹ bá ti wá sí tawaf wọn ní náfìlà méjì gẹ́gẹ́ pé ní súnà tó tawaf tawaf dákàrà sí ibi kama Ibrahim eléyìí náà lẹ́yìn àsùgbà lè yẹ parí ẹ̀ ní o lẹ́yìn asir ní o ìyẹn yẹn náfìlà ẹ̀ lẹ́yìn àsùgbà ní o lẹ́yìn asir ní o ìyẹn náfìlà ẹ̀ ó ti wà bí ti fàtí àti kùlíyà yọ kàfílà ọkọ̀ fáti àti kúlù aláwò ní rákàkì ọlọ́mọdé àti nírọ̀ fún ọlọ́ba gbogbo ìdáhùn bẹ̀rẹ̀ méjì jàbí ọlọ́ọ̀fẹ́ àwùsá àdìsí láti bọ́dáwá lẹ́sàrí náà. Assalamu alaikum. Wa alaikum salam. ẹ̀dá kò ní ìbéèrè kejì wọn lórúkọ àwọn Saheed láti Kaduna ìbéèrè wọn ni pé ọkọ àtìyàwó tí wọ́n lè máa pera wọn ní dádì àti mọ́mì kọ́kọ́ máa pe ìyàwó rẹ̀ ní mọ́mì kíyàwó máa pe ọkọ rẹ̀ ní dádì pé sísàlàyé wà fún nínú òun ṣẹ̀ríà Islam kò bá mu tó kò bá mu tó kí ọkọ máa pèyàwó ẹ̀ ní mami kí ìyàwó máa pẹ̀kọ́ bí jáde kò bá mu tó báwo Quran wò ọlọ́ni ẹ̀yìn jẹ́ ń pè àwọn ìyàwó ní ìyàwó ní màmá yín kìí màmá yín pé ẹ̀kọ́ ń bá àwọn tí wọ́n máa sọ pé màmá àwọn ti ìyàwó àwọn ti màmá àwọn zihari wọ́n pè àmọ́ ìgbà tó lè mú mi láti láàbí òkúrò sábàbí bá sọ fi kan kìí sí orí nǹkan táwọn fi sọ nìkan lọ́pàá wí ọmọ tó bá jọ bẹ́ẹ̀ ó di eyín ọ bẹ́ẹ̀ nù nígbà pé ọlọ́run ti kọ̀ fara sí ìyàwó wa ní mami ilé ọkọ̀ fara sí bàbá wa ní dáàdì ìwọ̀n kama tó wọ́gbà wọn àwọn pé fulan mama abdullahi mama idris bàbá abdullahi bàbá muhammad ó dábàá abu umu ó wa àmọ́ dáàdì mami àtàwọn tó wọ̀ lẹ́sìn ni ọlọ́mọdé àkùnrin yìí wà. ẹ̀yìn àbá tó bá ń pera wọn ní darling sweetheart ńkọ́ ṣé èèyàn náà. láburú mẹ́ darling sweetheart máa pera rẹ bẹ́ẹ̀ àwọn amọ̀tí ètò èbó kò sí máa sọ yorùbá rẹ jẹ́jẹ́ rẹ ó di yé wa ọ̀la olùfẹ́ mi àbíkẹ́ tó máa lómi náà kọ́ ni ọlọ́run sànù wa èdè méjì tí wàá wù yìí ju gbogbo èdè tí lọ ká ọlọ́run kó sànù wa ìgbẹ́ ká ẹ̀ mú pàtàkì ẹ̀ mú pàtàkì ẹ̀ mú jẹ́ dáná pàtàkì wọ́n á sọ láti kẹ́ àmà àwọn èdè bó kúùtù tákù kẹsàn-án lọ́dọ̀ káàkiri ọlọ́wọ́ fòye sọ̀rọ̀. assalamu alaikum. wa alaikum salam. oníbèrè abu abdulrahman láti ògbómọ̀ṣọ́ ní ọ̀yọ́ state ìbéèrè wọn nípa sàlátù ni wọ́n ní nígbà tí àwọn ń gbọ́ àwọn wáàzì tó ti fẹ́yìn tẹ́ ní kí àwọn èèyàn kóra wọn jọ níkojọ àsàlátù ká máa àsàlátù ọmọ bóun sókè pé kò bá mu tó nínú Islam pé kò ìsára ẹ̀sìn àwọn wá ń sọ pé kọ̀ǹgbà táwọn lọ mọ́kà àwọn rí tí wọ́n bá ń kí alkunut ní mọ́kà ìmọ̀ọ́mù ó máa gbóhùn sókè àwọn máàmú náà ó máa tẹ àmì wọ́n máa gbóhùn sókè lẹ́yìn rẹ̀ pé kí wá ní ìyàtọ̀ pẹ̀lú yẹn pẹ̀lú àwọn táwọn ń ṣe àtàlásù táwọn náà ń gbóhùn sókè kí ní ìyàtọ̀ láàrin àwọn méjìlélẹ́gbẹ̀ẹ́ dáwò kan ṣàlàyé. bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà mẹ́ẹ̀ nítawọn náà wí ní ìmáàmù ní gbóhùn sókè ní sàdúà àwọn yòókù ń ṣe àmì ìyọ́yàtọ̀ idan ana bukatar zikirin Allah wa akbar Allah wa akbar Allah wa kọ́kọ́ ní kàkí zikirin náà ọ̀sẹ̀ ma always a ma tẹ̀láṣẹ ọlọ́wọ̀ ọba ni ọlọ́wọ̀ pàṣẹ ba títí gbọ́dọ̀ tèmi ni ẹwọ Quran oríkèdè Quran chapter seven yẹn tí ó arab yẹn aya two hundred and five wọ́n ni wọ́n kúrò bẹ́kà fi nẹ́fìkà wọ́n ni ma kìrẹ́sì ọlọ́wọ̀ ni afghan rẹ̀ ti bí àtàlátò ọlọ́wọ́n ń tàṣẹ àtẹni wọ́n kóòrò ìlú àmúrò ní ọlọ́nkọba wọ́n kóòrò bọ́kàtì ìgbésù ẹ máa pè ọlọ́ọ̀bá inú ọkàn yín ẹ̀dọ̀rú àrùn ìdarí bẹ̀ ó lè rí ni wọ́n kí ìfẹ́ àti nípa ọlọ́ọ̀bá ó ní wọ́n dúnà jáàrí nínú wọ́n báwọn nìkan anábì wa Muhammad alágbèrè àwọn aṣọ àbájọ rìn àjò wọ́n ń jẹ́ bá ń gùnkè tẹ́ máa fi Allahu akbar Allahu akbar láti ọkàn lẹ́mọ́ sí alhamdulillah subhanallah alhamdulillah bá bẹ̀rẹ̀ sí Allahu akbar Allahu akbar alhamdulillah àmìjà àrùbáwàlá ayúwa náà ẹ̀yìn ni ẹfẹ́ráyìn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá tẹ́ ń kéèké sójú ni ẹ̀jìnà sí yìí bẹ́ẹ̀ sì ní ìpìlẹ̀ jìnà tí ó súnmọ́ ní kọ̀ọ̀kan ju ọrùn ràǹkúmí ẹ̀ lọ ọgbọ̀n ràǹkúmí ẹ̀ pé inú tó súnmọ́ jù lára ràǹkúmí ẹ̀ ọlọ́run tí mọ́kà ẹ̀ ó ṣe kùnú ó ṣe kùnú jẹ́ ní ọmọ awíṣẹ́ ni oníwà lẹ́yìn ọmọ ṣe àmì ó di wà àwọn àyè kan bẹ́rẹ̀ pé a máa ṣe zikir sókè fahaj fahaj wá sí labẹ́ik aláwọ̀mọ́ labẹ́ik àwọn ọkùnrin wọ́n bẹ kó pariwo sókè dáadáa ni ibi ọdún tabalọ sí id ṣe àrùn à ń gbé ògo islam gbájọ́ yìí sálọ id Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar alhamdulillahi alhamdulillahi ilé ìgbà dẹ̀ yìí lẹ́nuléyà àwì ìjọ ọdún ìfáàjì àwọn sọ̀hábà ríjúwánú lẹ́yàrẹ́ àjìmáyìn bá ti gbárígbámi tí kọba wa sí islamic títí òsùnà ó láti bẹ̀rẹ̀ zulhijjá láti bẹ̀rẹ̀ zulhijjá Allahu akbar ọlọ́kùnbà káwọn tó ń tẹ̀lẹ̀ àwọn sẹ́yìn máa ti wí ó ní ẹnìkan ó wí ní yàrá ìgbà ìpé Allahu akbar ẹnìkan gbà gbọ́lá ó lẹ́nà gbọ́ ọlọ́pàá ní sílẹ̀ àgbòrò ọmọ àtàlẹ́ àdúgbò ara wà jùlọ láyé lágbàjì tó ní wà ń bẹ̀ o ìjà 70 ẹni 70 ọba wà nulé ìgbà sọ pé sallallahu alayhi wa sallam nulé rẹ̀ ó nà gbọ́dọ̀ pé sallallahu alayhi wa sallam sallam gbogbo àdúgbò kẹgbà sallam ó tún yẹ gbẹ kàmi ó tún ẹdù bàbá yẹn láti rà lágbàjì tó wà nù ó di wà ó mọ̀ ní mọ̀ wọn kanu sí àgbà wọn kàlẹ́ ìrọ̀lẹ́ mọ̀ ní àti dáwọn alágbàjì tó ní ó di wà máa kóra wájọ kátọ́wà máa ṣe zikir ilé yọ bàmù ìpẹ́ àrí ìmẹ́mù jáàrí ní rahimahullah nípa nítùwá nítùsílẹ̀ ẹlẹ́wọ̀ sahih àti Albani rahimahullah àti 205 2005 ilé sẹ́sẹ̀tù sahih àti Albani ní àdìlẹ́ àfáàbà ní ẹ̀jẹ̀ náà wọn sọ̀hábà ọmọ asílẹ̀ kọ̀ọ̀bá láwọn tó kóra ẹnìkan wà náà gbé àti aláwọ̀ akpọ̀rọ̀ ọ̀ndọ̀dọ̀ ọ̀ndọ̀dọ̀ ọ̀dọ̀ aláwọ̀ akpọ̀rọ̀ aláwọ̀ alhamdulillah ọ̀ndọ̀dọ̀ ọ̀ndọ̀dọ̀ alhamdulillah ya umutar muhammad ya da umar muhammad a ah, a ah, ẹti yára sọnù ju ẹti yára sọnù ju ọdọọdọ àwọn sàbẹ́sì lọ tí ẹ̀rù pẹ́ ẹ̀lẹ̀ ìjọ̀lẹ̀jọ̀lẹ̀ mi lọ́nà alẹ́bìtẹ́ ló tẹ́jì ní ẹ̀kọ̀wánú ẹ̀bàbí lẹ́kùn parun lẹ́kùn fúra yìí ọkọ̀rọ̀ pé wọláì abáàtàràmán àníyànwádà ó ní ní mọ̀rẹ́dì sáì àìmẹ́yẹ tẹ́lì ẹ̀dẹ́ tó ní orí orí náà ní àrẹ́dà burú wá bẹ́ẹ̀ sí ọ ma sí pẹ̀lú súnà bí sílẹ̀mù lọ́sàá àdébì náà sọ pé ìnàlára yẹ́zùrù wala bi yanzuru ila qulubikum fi wa amalikum Ọlọ́run ba kò ní wo àwọ̀ yín àbí otu bi ni àbí kúrú ni àbí kékeré ni àbí okun fara àbí black ni walakin yanzuru ila qulubikum wa amalikum iṣẹ́ tó ṣe kó o ti sún nàmì tó bí wa ẹ̀yin tẹ́ ń ṣe àkàlà tó yẹ kó sọ ó ti yé

wọ́n yí e pariwo sókè ẹbá jókòó náà ṣẹ́sí kìkìkẹ́ ẹbúrú ń bẹ̀ ó ti yé wa gbẹ́gbẹ̀ nìkan sí wà ní ẹ̀gbọ́ fine nìkan kí Quran bẹ́ẹ̀ kí Quran kí kí kálukú sí ẹ̀ ló máa pariwo kàgbé wa church àbí ẹja sàdájà kálísì lẹ́yìn àìkẹ́ máa wí wọ́n máa wí tẹ̀lé kódà hajj gan abúláwọn apá eh, sunna ní mẹ́ta ẹ máa ṣe labẹ́ ìkọlá ọmọ labẹ́ ìgbọ́n wàgbé ìjọba àwọn afẹ́ kọba mu kálukú máa wí jẹ sí kí wọ́n máa ṣe labẹ́ ìkàtẹ́mí máa ṣe labẹ́ ìkàtẹ́mí ìgbàgbẹ́ àfẹ́ mo ti máa wí ká máa lú ìtẹ̀lé ṣọ́ọ̀tì wọn máa ti gbogbo nǹkan báwọn wọn ni pásítọ̀ wọn máa ń ṣe gan àdìgbàgbẹ́ ó di àwọ̀lá òtàlàlà náà. ajá pé àwọn èyí tí ẹ̀rí bá wà fún bílò bílò alkunut ara àwọn sàábì tí wọ́n ṣe alkunut ká ti gbóhùn sókè so ara àwọn níta fi àárí pọ̀ sí ìjọ. òun dọ́kítà ti gbogbo ń tọ́ ọ̀bá nílé tọ́ka sí oní ọ̀nà fà bá wa muhammadu bin abdul wahabi ọlọ́run kó bá a kẹ́ nígbà tó ń gbọ́ pàtì àmọ́mọ́ ni wọ́n jáwé yẹn bá gbọ́ pàtì àyè dáadáa wàláhì gbogbo bídí àyà pàtì ọlọ́run bá ní ẹ̀jìdínlẹ̀ siratal mustaqim ọlọ́run bá wò máa fi wá mọ́nà رضو الله سبحانه وسلم النساء ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا من ثلاثة الله بعد في الشارع إليه لو أقول الله وتوقي الله يسجد إليه لوي أنا أمس عليه من النبيين ونبي الله بعد والصديقين أولده والشهداء تعوى شهيري òṣìṣẹ́ orí ọlọ́bà wà ásùnà ọláìkà rọ̀fíkọ̀ ọlọ́sàrà ìfúnwà gairil magbobi alayhim ọlọ́ọ̀bá àfíjọ́ náà tó bínú sí àwọn sẹ́lẹ̀ àwọn wà nìyẹn ọlọ́sàrà yà wọ́n ní tí wọ́n mú òtọ́ tẹ̀lé àwọn tí tẹ̀lé tí ṣe yàhóòdì tẹ̀lé ọlọ́ọ̀bínú sí ọlọ́ọ̀bínú sí ọlọ́ọ̀bínú sí lágbà tí wọ́n ṣe yẹ̀wú ní gbàgbà kan ṣe islam ó yẹ bẹ́ẹ̀rù magobia bọ́n jùlọ tó wà wà pé kí wá ṣe yẹ̀wú o ọgbà sí mùsùlùmí ni ó ti wá mọ̀ pé tó wà ìrọ̀ mi tí ọba ń ṣe ọmọ mọ̀gbù tààlẹ̀ o kí sòdodo a máa ti sílẹ̀ pé láti joy ó ní ẹni títà wọn láàmú ní ìwà sísọ́nù lórí bú ní sísọ́nù lórí bú ní ó sì ọ̀fẹ́ dáadáa ó bá wọn bí dáa a máa fi máa pé bí ọ̀rọ̀ Yorùbá ni pé à ń gbọmọ ẹ̀jẹ̀ lọ́wọ́ kú ni ó lè òde ara a nífẹ̀ẹ́ wọn ni káàdì bí bàbá àlùmí wọn kó omi káwọn ìrọ̀sí ní omi àlùkìyàmà ni tí gbogbo omi àlà níbi olùlé kó omi omi ní omi àlùkìyàmà bọ́lá gbọ́ọ̀lì náà bá ó sọ àwọn sàbíbí ìjà wọn tani ó ní anìmọ̀sára àwọn christian anìmọ̀sára kí lọ́fà àwọn sẹ́tì láì lẹ́yìn àwọn ọmọ ìbílẹ̀ wọn gbogbo mùsùlùmí náà tó máa ń sẹ́tì dúkùlá dúkùlá àmì lọ́mí fi jáì tábà jókòó yìí tábà lẹ́yìn pé ah ìlànà àlẹ́kùn àfà múlẹ̀ tí wọ́n jókòó lẹ́yìn mọ́bí fi ṣe wọ́n kálẹ̀ rí fún wọn ni wọ́n lọ bọ̀ lè wọ́n lọ gbá àlẹ́ ìjọba jókòó nípa àwọn sọ́la àwọn sọ́la jókòó bẹ́ẹ̀ ó dé wa wọ́n ti rí ìrìsálátú masjid ìrìsálátú masjid ó di yé wa tó gbọ́ sí ìjọba àti láyé rẹ̀ ọlọ́rọ̀ ẹ̀ sílé wọ́n ti lẹ́rìí fún ọwọ́ alúwọ́lá bọ̀ọ̀lì tí àwọn tó ń tẹ̀sí láyé àwọn tó ń tẹ̀sí láyé lẹ́rìí àwọn tó ń tẹ̀sí láyé ọ̀kan ní wọn lábẹ́ríkà jọ ní oníkókò jẹ́ oríkó wà nílẹ̀ kọ́ ni wọ́n jẹ́ ìṣẹ́ oúnjẹ oríkó wọ́n tẹ̀sí láyé lẹ́rìí wọ́n a máa ṣe ìsìlámù láyé lẹ́rìí ọwọ́ alúwọ́lá bọ̀ọ̀lì

jọ́nà gírí gbogbo léwò tí ó bẹ́ẹ̀kọ́ lórí ó di ẹyin bó ṣe rí nìyẹn tí a lẹ́rí fún ga kírísẹ́sì ọlọ́run tí ó tọ́kọ́ láti oúnjẹ kírísẹ́sì fine and good ọmọ oúnjẹ kírísẹ́sì lẹ́jẹ̀ lápẹ̀jú yìí àbújọ wọn kọ́ ni lẹ́jẹ̀ ọwá rí ẹnì kírísẹ́sì pẹ̀lẹ́dẹ̀ ọwá ti bẹ̀bẹ̀ sí wọ́n gbé fún wọn ó yẹ àwọn mùsùlùmá àwọn jẹ́lẹ́dẹ̀ olóòrùn tí bẹ́ẹ̀ rí wù fún àwọn ẹlẹ́dẹ̀ ó ti yé wa bẹ́ẹ̀ ni ẹran tí wọ́n pa fún Christmas àbí wọ́n pa fún January àwọn kọ́nọ́lẹ́sì ẹ̀sẹ̀ àwọn ẹlẹ́bọ ni ọmọ òfin lè gẹ́rù láì lọ tí wọ́n pa sí ìpìtò lọ́ba ó kàmárù ọba wọn jẹ́ lórí ọmọ wọn yọ̀yọ̀ ó di ìyàwó ọ̀rẹ́ mi kan ló dára ìsinmi àìyá àìyá àìyá èyí wo ọlọ́run bàbá bí làbà fúrújì ó bá kún mi ojú ojú òun mo mọ bẹ́rù ibo gan ìṣe àwọn oníṣẹ́ ọmọ bíi tí o àmọ́ pé ibo ni mọ́kàyìn o mọ́kàyìn o ọ̀yẹ̀ àwọn ọmọ rẹ̀ máa gbọ́ ó máa gbé mi jẹ́ omi ojú ojú ojú suleiman nílé hit my food ní àjà ah, ah, just keep your egg and jam uh, now yes please egg yam àmọ́ anything soup i give you no dey in agile why are you watching me to that extent mo ti sọ àwọn àbúkọ̀rẹ̀ mo máa bẹ̀rù oye ó tí wọ́n bá mú mi náà sí wọn ọlọ́mà ṣé máa mà pé tó ń yọ̀ sí òun ọdún olóòṣà lọ ń yọ̀ sí oye mo máa ọdún òṣà ni janus àwọn kírísítẹ̀nì ẹgbẹ́ wọn kí ló ń ṣe yíyẹ kúndé sílẹ̀ àyà mọ́ àwọn kírísítẹ̀nì ẹgbẹ́ wọn àwọn báwo ṣe sì fi bá wọn ṣe ẹnu rí díò bá wọn ṣe christmas àbí àbáwọn ní ikúgbé ikúgbé ikúgbé ìwà àbí ọ̀gbìn. kúmòye kúmòye kúmòye mu kò sígbà náà kò sígbà january náà bí kíkú ìgbà máa kí òsàní o òsàní. ẹ dá gbọdọ rẹ nù. àwọn yòó ní ní sòrò jẹ́ ìrọ̀ tó sọ́dá wọn náà kó ti ń tì nǹkan tí ń bá jẹ́ ti ń tì. ẹ dá gbọ́ ìbéèrè oyè yìí kan wà tí malamurtada láti Michigan nípa Christmas yìí náà ni oúnjẹ Christmas yìí kódà pé ẹ ti ẹ ti dáhùn ìbéèrè wọn tí mo tó yẹ kó yẹ kó fẹsẹ̀ nílẹ̀ ní pé káwọn gan lọ ṣe research nípa tí ń jẹ́ January àti Christmas gàgà fúnra wọn torí ibi káwọn farati ìtàwọn tó rú wọn lójú wọ́n rí ẹnìkan ló sọ ló bá wọn sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ nípa muamala Eh, Islam àti Christianity wọ́n wá mú láti ayé gba Rasulullah sallallahu alaihi wa sallam bí Rasulullah sallallahu alaihi wa sallam bó ṣe rán àwọn sàábà kan lọ sọ́dọ̀ bàdàdáṣì then wọ́n ní àwọn Christians àtàwọn Jews pé Rasulullah sallallahu alaihi wa sallam lóhùn ní bá wọn jà mm. bó ti bá àwọn ará Persia jà ń gbà ẹ̀ torí pé ó ní àwọn ní àjẹ́ ìyí tó wá rú mi lójú ni pé wọ́n ní àwọn kan wà lára àwọn Jews àti Christians nínú àǹtàbí àtàwé tí wọ́n wá bá Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n wá fẹ́ ṣe ìjọsìn ànábì wa ní àyè wà ní mọ́sálásí pé ṣe bẹ́ẹ̀ ni láàrin ẹ̀fà wa. ọ̀rọ̀ tó yẹ báyìí àmọ́ ó yẹ wáyé pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo nǹkan máa tẹ́tọ̀ lóṣù dírìbì lápẹ̀júwe wọ́n fẹ́ sọ̀rọ̀ àtọ́kọ́sọ̀rọ̀ ọ̀tí ó ní sọ́ọ̀lá àkọ́kọ́ àyà àkọ́kọ́

nínú ọlọ́wọ́ bó fẹ̀rẹ̀ ìfún aláhùnmá bí lẹ́nà fẹ̀rẹ̀ ṣáfíàn ní aláhùnmá bí lẹ́nà fẹ̀rẹ̀ hamori bayanan ṣáfí ọlọ́wọ́ fẹ̀rẹ̀ ìfún ọ̀rọ̀ tí àfàníwà bẹ̀ ilé ìròyìn táwọn yẹn fi ilẹ̀ aláwọn àbẹ́ tí wọ́n ní bí àpàlọ̀ kí wọ́n bẹ́ ìdàbí abúlé jara ó ní bí àpàlọ̀ anàbìnú malik bí alkó ní alẹ́ islam ní mẹ́rin sábà wọn níbẹ̀ ó ní wa àwọn lọ́nà ọlọ́wà kíkì ní ọmọdé fún wa wọ́n kí kùlìyà ayọ́ alkafi kùlá náà fi ẹ̀tọ́ àmì kùlìyà ayọ́ alkafi rọ́ọ̀n ọdún láàbùdó kan ní àbùdó máa ta àbùdó à ọmọ sọ àkàrà pé yá ayọ́ lẹ́rìn náà sọ̀lá kí ni wọ́n tún sọ̀kọ́ àtàkà alẹ́mú má ti kò lò ẹ̀bá ti mú sí yó ẹ̀ẹ́gẹ́ kọ̀ọ̀gẹ́ má mú sí ẹ̀bá ti mú sí yó ó wí pè kan tó lọ́dọ̀ àforíjì wọn ní àwọn mú sí kí ẹ ọtí kíta ni ọtí tí wọn yẹn ọmọ wù yẹn mu nígbà náà mú sí báyìí ẹ bá ń sọ̀rọ̀ lọ́la òní sọ̀rọ̀ bí gbọ́mọ̀ kan bí ó tó bá ń kí wọn nọ wọn náà ó ṣe báyìí kí wọn ọ àgbọ̀rọ̀ lẹ́nu wọn tó mọ̀ pé wọ́n yóò ọ̀ á gbé kí ọ̀sán láti fún الله لا يتكى بالزلاد وعنده سكارة إمام مدتك ما تنمو ما تنمو ما تنمو ما تنمو ما تنمو إنما العمر عبي يا أيها الذين إنما العمر والميسر والعزلام والعنصاب رجز من أمر الشيطان فاتنبوه لعلكم تطلقوا تاخذ تجدوا تسمموا تريتها أوسعى تجدوا تفكيكا رجز أجلني ìṣẹ̀tìbò ìjìnà sí ààlẹ̀ alákẹrin wá pé inama yuridu shaytan alákẹrin ni an yaqa bainakum adawatan wa baghdha fẹ́ di ọ̀kẹ́lẹ̀ láàrin ni fúra sílẹ̀ amúrù wọn mẹ́sì àbí olùwẹ̀ sójúkọ̀ àwọn zikrullah wà ní sọ́lá àbí sílẹ̀ kọ́dí bí ìrántí ọlọ́ọ̀bá àti kí ni àti irun kíkí fa ala antum muntahun kẹ́ẹ̀tì wá mẹ́ ọmọ kàmẹ́ ní intahayna intahayna ẹlẹ́sì ń sábà àwọn èèyàn lọ́wọ́ ní inú kòkó bùkútù wọn àfóbíyà ni ah, anas ọ̀sẹ̀r ọ̀sẹ̀r kadà sọ́kọ̀ kò kòkòtù wọ́n yọ hamas ní kọ̀ ẹjọ́ mú kúrò lọ báyìí tó fẹ́ gbé ọtí sẹ́nu ọgbà yé mu last one o ojú ẹ̀ àwọn andrew mutaho sẹ́sì wọ́n bẹ̀rẹ̀ mú na tiwa tiwa tiwa tiwa ó ní ilé aláàrin ti kankan ní ìbámu láti ilẹ̀ ní kama bínú pé a àti na ẹgbọ́já ní àwọn ará Kaduna ti kí mọ̀mí díẹ̀ nù nígbàdà tó mọ́ tí kí bìnrin máa kí ló sókùlà àwọn kan kọ́ yarí wọ́n táwọn kan rí káwọn kan rí ẹ̀rí bí sí ọlọ́pẹ́ tí obìnrin mi lọ́lọ́ gbàdúrà yìí obìnrin mi máa jẹ́ ọkùnrin lọ àgbáyé àwọn àlàkọ́ wí ẹ̀ẹ́ onígbà ẹ̀ẹ́ onígbà àmọ́ ní ìtìtì kárí ayé kó làwọn fa ọ̀rọ̀ àkànbà tí wà kan níbi ayé wọ́n pè sáàdù àwọn sáàdù tún dàdá ní ọwà tí ma ti sáàdù sàláìsì bí o ti lọ bí àjì ọ̀nà brazil wà lè kírun bẹ̀ wọ́n wà lè kírun tó jẹ́ bẹ̀rẹ̀ àwọn tí sáàdù sàláìsì ti bà lọ àwọn obìnrin wọ́n bá tuntun sí ìmọ̀mù yẹn bá yarí tí wọ́n mú fún fún nǹkan buwa lọ́gà àdúrà bẹ̀rẹ̀ṣíd àti àrẹ́gbẹ̀ bá wọn bá gbé ó bí yíwọ́ àwọn àǹfààní pé àríkẹ́ áṣùgbò hálẹ́kùn ni kọ́ọ̀sọ̀ àríkùn ìpínlẹ̀ sọ àríkẹ́ ọmọ ẹ̀rẹ́ rẹ̀ máa lọ agidi láti fi kàwà báyìí wọ́n òwe yorùbá tó wọ́n pé ìmọ̀lọ́lá dín agidi ògbé ọgbọ́n ògbé àbí èmi náà fi kún wọn yorùbá lèmi náà èmi náà fi kún pé agidi ó sì mọ́ àwọn tó wọ́n sọ yorùbá ni wọ́n èmi náà yorùbá lèmi náà authority wọn ní láti dìkalẹ̀ ó ní eyín ṣe ti lọ nìwọ́n ní ẹ̀ka ìṣù síbẹ̀ láti ti dànù ó ní eyín ẹni ẹ̀ka ìṣù síbẹ̀ láti ti dànù ìwúrọ̀ burú kọ́mọ tó sọ ni mòlú ti bí láàrin eléyìí ẹ̀fọ́ ni Christmas àwòsàn àwọn bọ́ọ̀dọ̀ yẹn mòlú ti èjì bí láàrin ní pé wọ́n ti Christmas kan ní Pakistan àwọn ìwọ̀n ẹni torí sara wọn. Ah, Sheikh Najmuddin bin Aina antum min Nigeria sheikh muhammad suleiman tiani dinator min iran sheikh shuaibu bin aji bin ọgá min iran n kọlùkọ́ sọ̀tẹ̀ kuma wa kan akọ̀kọ̀rin min saudi ọdún àdáwò rasul ooo lẹ́yìn ọ̀tá lẹ́bí inú kí ló dí mo bí ajá jẹ́ kẹ́lẹ́bí bí wọ́n ti mọ̀ nínú àwọn ọmọ bí ẹ́ ọ̀tá lẹ́bí láti àfilú na àwọn ìnàbí ó ní àyíkú ní ìnàbí nítorí àgbẹ̀rẹ̀ olùsùkò ọ̀rọ̀ wa yìí gbé ṣe mọ́ orí dìkà sinmi lẹ́sẹ̀ tó wà ní Qur'an tó wà ní sunna ní Qur'an tó bá níbi pé yá ayọ́ rẹ̀ sóòl bá lè gbìmọ̀ oúnjẹ láyé lókè rẹ̀ tó bá níbi jù tó pè ló ń gbà ìṣẹ̀lẹ̀ tó wá mú tó sì ní Qur'an ní mo lè gbé ànábì òbí tó sì ní wọ́n ní ẹ́ bídí àásán náà ní ọjà àbí ní kúlọ̀ ní kúlù yẹ fi gbogbo kúlù yẹn ó náà níbi ni man áàdà ti fi amúrin náà áàdà máa yẹ ìgbàkú kúlù ṣe Mọ̀dínà làwọn ti ń gbé, ó di yé, Mọ̀dínà làwọn ti ń gbé, ó di yé, tó mọ́ jẹ́ rí nìyẹn, àti máa fi mọ́rìdí wé eh, Christmas aburú báyìí christmas gbọ́dọ̀ àwọn ṣe mọ́ mọ́ dákò tó rọ̀bà wọ́n rí ti bílá àrùn rí ti bí ọ̀bọ̀ ó di èyí ó náà dá òsì fóun náà dá o ó di àmá kò dídí kò dídí ọ̀bọ̀ ewu tí wọ́n wà ń bẹ̀ ní pé àwọn tó ń ti mọ́lù di gidi ewu tí wọ́n wà ń bẹ̀ ní pé àwọn náà ń dẹ́kọ̀ọ́ àmì rọ burúkú ti di iṣẹ́ sílẹ̀ yìí jẹ́ kàn ṣe àwàdà ọmọge ìgbẹ́dẹ̀ nìkẹ́rẹ́ kí kàn máa pàtẹ́wọ́ ọ̀nà kẹ́ríkà kẹ́ríkà mọ́lù di gidi tó bá di di aago méjì òru ẹwàbí dínlẹ̀ kiri àbúrọ̀tí rasulillah sallallahu alaihi wasallam ìjá dúró fún ẹjẹ́ rí ti ṣe láìní nígbà tó ká dúró méjì rà nígbà tó kalẹ̀ sí ilé fún ẹjá dúró ẹwàbí dínlẹ̀ dúró fún five minutes wọ́n máa dúró kiri di àwọn ọmọ ọmọ ìbídú mọ́jú mọ́ bá wí àwákọ̀ wà ní olùkọ́ ti dákùnlẹ̀ lọ sí ìjọba mórí ìdẹ̀bẹ̀lẹ̀ mọ́ta àgbàkọ́ àbísílẹ̀ àkọ́lá àwọn ti wà ní khalifa ó mọ́ sí àwọn tìjàní àyà kọ̀kọ́lọ́bà mazọ́ ògún nílò lágbàbẹ́sọ̀ tìjàní àní mú jù ní ọgbà tó láàrin èmi pẹ̀lú ṣé Ibrahim yẹn ti kẹtọ́ lọ́ọ̀ láàrin wa ṣé òṣèlú àpáàtì mi ọ̀dọ́ sí Ibrahim yẹn ti bọ́ ọmọdé sí Ibrahim yẹn ti bọ́ ní mo ti gbọ́ lọ àkàdù bábìlẹ̀ tí ìtìkẹ́ náà àwọn gbọ́ lọ Ibrahim Niass ní ní sìgá ní Dakar direct ọ̀dọ̀ ṣéwù ìsáàdù ní ìdìbọ̀ tó láàrin ní pẹ̀lú ṣéwù Ibrahim Niass ẹnìkan pẹ̀lú àrẹ ẹlòmí wọn tó nílẹ̀ mẹ́jọ ọ̀dà ìrìn àdúgbò ó rí eyín báwọn amúnugún sí màtí máa tó ẹ̀rà arákè wọn yẹn ọdún kí ọlọ́mọ ológun ó gbà bẹ́ẹ̀ni ìgbàgbọ́lọ́ ọ̀dáàmì ní àti ó gbọ́rọ́gbọ́ ẹlòmí lọ ó di eyín bó ti lọ nìyẹ àzọ̀ pé gíní kẹfà àkìlà àdúgbò àbíjáde fi lárúbá máa ẹ̀rìngó